السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم عشرة تلك خمس خمس مئة من المحاضر عجب يكون صلبي قدما صلاتي كان النبي صلى الله عليه وسلم نصرنا إلى أول أرسلني فات قومين للحق ولن يمرضنا فهذا صداق رسول الله حيث أمر النبي صلى الله عليه وسلم حيث أمر بعض المنظر إليه أجمع صلاتي كان النبي صلى الله عليه وسلم نظرنا في أول رواه مسلم الإمام مسلم قبل تبعوا الحديث ẹni tó béèrè bí lọ́wọ́ ìyàwó aṣa ọ̀dí aláwọ̀ta àìsà ó fẹ́ máa kí sọ́dọ̀ àti àgbẹ̀sọ̀ ọmọ àwọn àlọ́sọ̀nà àìsàn àtìkò lè ṣe eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn máa ń lò tí wọ́n fi fún sọ́dọ̀ àkínà ní ìsọ́ pé sọ́dọ̀ àkínà ní òjìnà lágbóyè ti èsì kí àìsàn ìsọ. èyí tó rẹ̀ lẹ́nu ọ̀rọ̀ òun pé sọ́dọ̀ àkí kò ní ìsọ̀rọ̀. la tablo meni, koum jiman meni, tou la teni mweni vaj, nou yon la tablo. Anan ka wakil pekise, enkate koum meneri, meni nou, enkate koum meneri, meni nou la teni, kousi, besi kousi, anan koum meni, kousi, souke, ouke, ajo waj, pou koum, ajo waj, pou koum, ajo waj, anan koum meni, anan koum meni, enkate koum meni, wọn ni ìtajà sọ pé àgùlàríyà ni ìyẹn ni pé èyí tó pọ̀ jù nínú ọ̀dà bí alẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó ń pọn ìyàwó ẹ̀ èyí tó ń kó pọ̀ jù èyí sì kí òjò wọn rẹ̀ pé òjò wọn tí wọ́n fún wọn àkọ́kọ́ adìkàdì kan kọjá tẹ́lẹ̀ tó ní ìyá ọkọ̀ bíyà ọ̀bí ọlọ́ọ̀tà làánì ha kí ìgbókù lọ́wọ́ yẹn ló wọ́n ìsàlá àfihàn àtàwọn míín náà nínú àwọn ẹ̀wà ní sọ̀rọ̀ àwọn ọ̀sán wọn lè yá wa ohun Habiba àwọn tí wọn sọdá sí tí wọn wọn ní ọba Habasha olú tẹ sọdá sí ẹ̀kọ́ ìyá rẹ̀ nígbà tó ń fi ìlú yẹ kó ṣe é dé four thousand dirham àti four thousand. ẹnu ti ju eléyìí pàtó rẹ ní àìsàn ìsọ eléyìí ti sọ ọ̀rọ̀ kéde ọ̀sẹ̀ kọ fún ìrìnàjò àwọn sọ̀rọ̀ àmì àbíyẹ tó kò sí ẹ̀rí pé sọdá sí ìgbọdọ kéde bákan náà nínú àwọn ẹ̀rí mi ó ní àdéhìí ìwádìí àdéhìí àdéhìí ọjọ́ aláwọ̀ dáadáa àdéhìí àdéhìí ọgbà wẹsẹ ìyàwó àlọ àdéhìí sọ̀rọ̀ àlọ sẹlẹm àdéhìí olóòfin ọlọ́gbọ̀n kánú tàbí ọkùnrin náà obìnrin tí wọ́n bá lè sọ̀rọ̀ lọ́wọ́ wa lọ sọ́nà fún pẹpẹ àlẹ́sọ̀tọ́lá kánú ìlú ìrọ̀rùn lè fẹ́ wọ́n tún padà fẹ́ ẹni tó fi ṣe ọ̀dà kiri ẹbí òun náà ní àbùhàn ìjẹ̀rì kọ́dà lẹ́nu ìwà wá pé rìsọ́ọ̀tù ẹ̀ẹ́dọ̀dàkiri olùfẹ́ kò lẹ́tọ̀ọ́ kí ọkọ ìyàwó fún àti àwọn tí bá ń tún mẹ́rin pé tó fẹ́ fún ní dọ̀dàkiri lẹ́yìn káàdó bí aago káàdó aago ìgbìmọ̀ kèsì pé o ẹ̀yin mọ̀lẹ́bí ẹ̀ bá dákun àwọn èèyàn dákun owó bá irú owó náà lè dákun olùfẹ́ pé àwọn fámìlì sọ pé káwọn fẹ́ gbà lẹ́yìn ẹ̀dọ̀dàkiri wà lọ́tọ̀ sọ́kàn fọ́pọ̀ àníkà báyìí fọ́pọ̀ àníkà báyìí ọwọ́ àwọn olùkọ́ ẹ̀sìn fáwọn owó kan ó máa ń gbẹ́ ẹ̀sìn fún wa pé irú ilé ló la lè dáhùn mọ́ bọ̀dé bá ti bẹ láàrin ìkùsọ̀dá àti ìbẹ láàrin ọkọ àtìyàwó rẹ̀ sọlọ́ọ̀lù tààrà àlà ìṣọ́wá sọlọ́ọ̀lù àlà ìṣẹ́yìn mọ̀ṣẹ́fẹ́ wà láàrin wàtàbí wàtẹ́lẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته ẹnì kan sọ̀rọ̀ mọ́ ẹ̀ náà. ẹjọ́ ìgbé ìgbìmọ̀ fẹ́ mi lọ́wọ́ ní àwọn ọ̀nà máa ṣe ìgbàdé fún òbí náà náà jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ ìyàwó olórí ọ̀rọ̀ kan tí wọ́n sọ láàyè so mo tó wá bàtà parí jùmọ̀ ní ṣàjáde so ọ̀rọ̀ ẹ tó wá rèébi débi pé gbọ́ tí mo gbọ́ níbi sámọ̀ lọ́dún ìdìbò lánàá tó bá padà ṣe wọn tó fà ní lọ́kàn yìí tó ẹni yà ń sọ gbà ẹ oríṣiríṣi àwọn àfa àti wà láyé lè o tó ẹ mọ àwọn ọmọ bú wọn ọmọ òṣìṣẹ́ ọjà dáná pé ọ̀tẹ́ bá ti rí wọn ọ̀tẹ́ bá ti ń kẹ́ sí wọn wọn pé kọ́ máa kọ ọ̀rọ̀ kúnlẹ̀ wọn máa ń sọ fún wọn ọmọ wọn pé kọ́ máa kúnlẹ̀ fún ìdílé kan ó ṣàbọ̀ ẹ̀ bọ nǹkan bí ọdún àmọ́ tí mo kàn pé tọ́lá bá ẹkú ní kí ó àǹfààní kí ẹ̀tún bá bó ṣe dáyọ̀ tẹ́lẹ̀ tó yẹ fún tó bá wù jáde gé tó láti kú bọ́yà wọn ti relent bẹ́ẹ̀ kí àlàyé tó wà ní orí ẹ̀fẹ́ tó ẹlẹ́kejì náà ni pé bóyá tó fẹ́ ṣe ìmọ̀ra tó adẹ̀wà ní position tó yọrí pé ààrùn mi tó tẹ̀lé kó bóyá òkúta náà tún ní option lẹ́kì tí yóò lè tó wá rí àkókúta tí yóò lè ṣe ìmọ̀ra ṣé ikọ́ náà bá mú. Àyíká kọ́ bí màá rí ọlọ́run bá yóò àyọ̀nà ọlọ́run rẹ̀ ṣàlàyé náà bí ìtàn sì ń gbé tí wọ́n fẹ́ pọ̀ tí wọ́n bá rí omi tí wọ́n wọ́n fẹ́ tí ò rí ṣẹlẹ̀ lọ́dọ̀ aláyè láti lo nǹkan míì láti máa nínú ẹlẹ́ òkúta tí wọ́n fẹ́ lo òkúta tí ó fi tí ó fi nu ara rẹ̀ ó gbọ́ ọdún kẹ́lí ó gbọ́ ọdún òkúta tí ó fi pa lára ó gbọ́ ọdún òkúta tí ó fi pa lára wọ́n náà ló kúta kí wọ́n lọ ló kúta tó báyìí tó pẹ̀lú kúta yẹn bí. sẹ́fẹ́ o lè tẹ́ sínú ojú ara àyàfọ́ aláàbíkọ̀ àwọn lọ kú lọ wọ́n á rún wọn lùdì tó bá ti tó kúta pẹ̀lú àyàfọ́. bákan náà èèyàn lè lo ewé látara èèyàn lè lo ewé èèyàn lè lo bí àwọn pépà èèyàn lè lo wọn ẹ̀ẹ́dọ́lẹ́dì lè lo wọn àbúrò lè lo tọ́ ìtọ́ òde dípò rẹ̀ tí wàá lè sókè máa lòtọ́ ìyá èyí àfihàn ìwọ̀n tó ń tẹ́lu tó lẹ́tọ̀ọ́ fún àwọn fábílì ìtọ́lẹ́ fún ìyàwó pé àyíkáwọn gbáàrì kó tó wáá fẹ́ ju sọ̀dàbí lọ ẹgbẹ́ àti sọ̀dàbí ò sí ni àwọn òṣìṣẹ́ ní alọ́kùn òṣìṣẹ́ yóò ti lé wọ̀ fún wa pé a táwọn fẹ́ fún un lójú ìdílé ju wa o táwọn fẹ́ fi ọmọ lọ́kọ àwọn máa ń gbà kábàyì àwọn gbà kábàyì àwọn gbà kábàyì nǹkan táwọn kan àbá kò sí èkejì haram ìsọ̀rọ̀ bá ti ní haram àbúrò sí ní haram ìmọ̀ táwọn kan gbà wọ́n òun ni pé àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ti ní fúyẹ́ because ó ń fa àti pé ó ń fa ìdìnnà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ fi rí bí àwọn ṣe lónìí láti kò tó yẹ kó ṣe lọ́pọ̀lọpọ̀ dọ́ ẹnìkan fẹ́fẹ́ àwọn kan jọ kan ẹnìyẹn ó mọ́lé jì ni kódà ń gbìyànjú àti owó sọ́ọ̀bù bíi sixty thousand naira tó fi bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ tẹ̀ nígbà àwọn jamajama ní sílá kiri ó sì tún fẹ́rẹ̀ wá gbàlagbà ni ó ṣàfàrà wá rí owó sọ́ọ̀bù kò jẹ́ kó sọ́ọ̀bù kò tún fún ẹ̀yà gbàtọ́ wá sí rí yóò the next ni kó tó bẹ kó tó bọ́ sí stéjì ẹlẹ́ẹ̀kejì kó fẹ́ sí ìyàwó àbí wọ́n ní kó lọ sí ṣọ́ọ̀bù sí ní ṣọ́ọ̀bù màtí wọ́n gbé lìsì dé wọ́n wá sí gbogbo lìsì jẹ̀mọ́ ó wọ tírí uh, uh, tí ó rẹ̀ tààtọ̀ kan bẹ́ẹ̀ bá bí tọ́bá tí ó rẹ̀ tààtọ̀ yìí tọ́bá kó fọ́kọ̀ àtìyàwó fún ọba tẹ̀ sí ìrísẹ́ pé ẹran mọ́ náà wẹ́rẹ́wẹ́rẹ́ mọ́tò kọ́ lè jẹ́ kújẹ tó ó yẹ kó sáfọn bí oṣù méjì àwọn oṣù mẹ́ta àwọn ilé lọ so three thousand in fact wọ́n á ná kíní yìí wọ́n ná kí wọ́n tó gba bí one hundred and fifty thousand ah ọ̀lẹ́dín ẹ̀rú bàbá yìí ṣe pé ó lè discourage láti mọ fẹ́yàwó nǹkan kákà fún àwọn mọ̀lẹ́bí ẹni ọjọ́ kan ah, àwọn kan dálẹ̀ ní mọ̀lẹ́bí kan nínú lọ́rin náà ni wọ́n ní ah, gbogbo àwọn ọmọ wa tó ń fẹ́ àwọn ta yìí ah, wàhálà ní o wọ́n gba su owó ìdílé ẹ wo látòrí lọ ọ̀hún àti méjì nì nínú mọ̀lẹ́bí wa náà ó lọ́kọ́ àwọn obìnrin náà fọ́bá wọn ó wọ́n fọ́bá ńlá fẹ́ o tó ní wọn ló fi bu ẹni ká ní mọ̀ ń tágbà lọ wọn ẹni ká ní àà ẹ mọ̀ mọ̀ já gbàgbé àṣà tiwa náà so àṣà tiwa ọ̀tọ̀ àṣà tiwa ọ̀tọ̀ àbọ̀ torí pé àwọn ẹ̀yìn òní àṣà tiwọn ni àwọn láàmú ọ̀rọ̀ pé àṣà yìí ẹwọ́ gbọ́dá ti fa àwọn láàmú ọ̀rọ̀ pé bá lọ́dọ̀ ọlọ́jọ́ ìwọ lókè

gẹ́gẹ́ bí so, ó tí ìbá gbogbo ní gbé bí lọ sí sára gbé ìyàwó kalẹ̀ fáwọn yẹn ó rọ púpọ̀ èdè tẹ̀ máa rí kọ́là lọ́nà báyìí lọ́nà yáyìí lọ́dọ̀ ọ̀dàwùsá yáyìí ọ̀nà ìbọn yáyìí kò sí ìṣẹ́ tó dàbí lọ́rin kò sí kí ẹ tó pé kó yọ lọ́rùn so ẹ jẹ́ kí òun ti jẹ́ ẹ jẹ́ ká gbìyànjú àwọn ẹni yìí àwọn tí wọ́n ti ń gbọ́ báyìí látọ̀kọ̀ fún náà ẹ̀dá tó rọrùn àníkà mọ́gbà kankan o àmọ́ ẹ ẹ̀sìn tí ẹ bá ní tí ẹ bá fẹ́ ṣe tí ọ̀rẹ́ dàtọ̀ lónìí àti tí a kọ́ tẹ́lẹ̀ nígbà yìí wá àti wọ́n gba tẹ́ǹtì ni wọ́n jẹun ni wọ́n ṣe wá wọ́n ṣàwọ́ yóò gba tẹ́ǹtì yóò gba tẹ́ǹtì kújọba náà pàdé ìlọba ọ̀lù yóò gba tẹ́ǹtì tó gba nǹkan tó ń gbà yẹn àyàfi tabari nǹkan tó nínú tó ń gbà lápòjú ẹni tí ní ah, ìyàwó alábò ẹran ah,

so àwọn làwọn bọtí a ànífọ̀n ọlọ́tí so àwọn nǹkan báyìí làwọn gbìyànjú àti mọ̀yọ́ kó bẹ́ẹ̀ àmọ́ tí wọ́n gba nǹkan hasna wallahu ta'ala àlàbí sọ wá kò sí tó yí haram bẹ́ẹ̀ àtàmọ̀tò pé náírà tọ́lọ́ ẹ bá wa di ikú àbí kama gbà kama kò bá gé nìyí kò bá dà púpọ̀ wallahu ta'ala àlàbí sọ wá bọ̀ wọ́n alẹ́ kò sára fún ọkà. ọ̀rọ̀ ti orí lára bí iná pẹ̀ ẹni rúra ìgbésàn wa máa láti láti because mo ti nígbà nígbà ìlú mo mọ̀ wá ní níjàlè tẹ̀ jẹ́ ti pé kò sí lọ́pọ̀ nígbà tí wọ́n á wọ sáté látàrí náà mo ti ọ̀rẹ́ mi gbé láti látàrí mo káàdì fún àwọn méjì pọ̀ ní mọ́tàlásí wa máa. ẹ bó ti ṣẹlẹ̀ ìlàkùnlá fẹ́ràn ẹ kó àkíyèsí so wọ́n ti ń à ń ṣe à ń ṣe à ní ẹ fi àwọn obìnrin pé wá sí mọ́sáṣẹ́ tẹ́lẹ̀ àìtó tú iná lẹ̀ àwọn obìnrin máa wá sí mọ́sáláṣí kọ́dà nípa lẹ́kṣọ̀ táàmùtì náà tó wọ́n tàbí ń yan léde lára rẹ̀ náà tó bóyá ti àwọn obìnrin gan ó súnmọ́ púpẹ̀ ní tíìdè tí ó ń bọ̀ yìí àwọn obìnrin nìkan ní òkè kan ti àwọn ọkùnrin tó àwọn kọmitì náà fún bí kán gba àwọn ọkùnrin ní eh, ìgbẹ́ bóyá ọ̀rọ̀ pé bóyá apá kan gbọ́ ọ̀rọ̀ kan yín lọ́wọ́ ọ̀rọ̀ kan gbọ́ ọ̀rọ̀ kan yín for instance nísìnyí bóyá mo kà lórí eh, whatsapp máa ní mọ́tàdé wọn ní àná sọ pé apá eh, lára àwọn apá náà sọ pé ànábì sọ pé ẹni tí kò rẹ bá kọjá àkókò gbé báyìí báyìí àwọn apá náà dáhùn pé bẹ́ẹ̀ tí kò rẹ bá kọjá àkókò àwọn ẹran kọ́mẹ́ǹtì pé yòó títà bá yìí lára tẹ̀lé ní àlọ́ tó ní mo gba àwọn ọ̀rọ̀ yìí náà ó wà nù àwọn ọ̀rọ̀ tó máa ń dá létí lálẹ́ láàrin àwa láàrin àwa ìjọba sọ pé tó àwọn ọ̀dọ́ yìí àwọn ọkùnrin láwọn ọ̀dọ́ kan bọ́ yára ń pè àbáyọ̀bá balùwẹ̀ wọn sọ́ńdì wọ́n ṣàdí pé ó fẹ́ máa àtàkì àbáyọ̀bá irú ọ̀rọ̀ yìí àwọn abẹ́tó lé lórí àwọn báyìí lórí ọ̀rọ̀ fún ẹ̀nà mo kọ ọ̀rọ̀ ẹ̀dọ́tọ̀ aná àti ọ̀làdéwò náà lórí rẹ̀ náà ń sọ̀rọ̀ náà ń sọ̀rọ̀ lórí bọ́t bẹ́ẹ̀ ti gbé kalẹ̀ ní fún ọ̀rìn ìdìbò ìkólẹ̀ àrùn mi àmọ́ tí wọ́n ń kọ ọ̀rọ̀ wọn ní ká wọ́n lọ báyìí wọ́n lọ báyìí kò tí kàn fún òun tí kàn fún ìyọ̀ ọ̀rọ̀ wọn gbé ní ẹnu tí mo rí ká bẹ̀ wọ́n tí mo rí gan-an mọ́tẹ́ ń bí ọ̀rọ̀ yìí mo gbé wọn mọ́ àwọn ẹ̀rí kan wá lọ pé tí wọ́n ti lọ sí ìwò kan ẹ bá ń bọ̀ fún ìṣẹ̀lú wa ìgbà táwọn bá tọrọ báyìí táwọn tọrọ báyìí kí ni irú ilé àjọ ti dá rẹ mú ìjọba báyìí. bẹ́ẹ̀ bí láti fò ṣe é kó jẹ́ ìlànà àwọn kọ́ ni pé tí ẹ bá gbọ́ àfa àtẹ́fẹ́ àfa yìí àfin súnà ní kí ẹ̀sà àfin fẹ̀nà tó wá sọ̀rọ̀ kan ṣe nǹkan tí ìfọ́ ṣe ni pé ṣe ìfọ́ pé kí ló gbà ní ìgbẹ̀bẹ̀ gbà mí wà èyí máa ń sọ̀rọ̀ ní yóò kàn sọ̀rọ̀ lódìdí tẹ́ ò ní asáǹdẹ̀ ṣẹ́gẹ́dìdìn tí a sábà lọ pé ẹni tí ṣòkòtò rẹ̀ tó bá kọjá kóṣẹ́ yóò wà ní jẹ́nà sọ́hàm náà ó lè wà ní jẹ́nà ẹni tí kò tó bá kọjá kóṣẹ́ yóò wà ní jẹ́nà nǹkan náà mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí so àwọn kan yà wọlé wa sáàdì ó ṣeé ṣe ẹni sùúrù èyí ìgbà míì wà tí ẹ máa ń sọ̀rọ̀ àwa lè má mọ kí ló bí ọ̀rọ̀ tí ìbá ti lọ tó bí ọ̀rọ̀ ó sọ kéèyàn ti ẹ̀yẹ gbọ́ lápẹjú ẹ̀ àti sọ̀tẹ́lá mọ̀ nǹkan ẹ̀ fi kọ́lbì lè kọ́lá tó rọ̀ ti nílẹ̀ ìmẹ́rin dákọ̀lá ti tẹ̀lé alẹ́ ló bẹ̀ alẹ́ bí ní gbogbo ẹ tábà wo inú báyà rẹ̀ wò táwa rí mẹ́rin tí ò ju ọmọ náà gbó lọ ẹ máa lọ́mọ náà wọ́n ní kòkò nǹkan tètè rí mi ẹ wọ́n gbà pé wọ́n ní ìmọ̀ni àbákì bí ó kéré rúdù lápẹjú ẹ̀ ó mọ̀ pé ìmọ̀ni ó lè tóbi bọ̀ ìmọ̀ni máa ń ṣe kí nítorí máa mú ìmọ̀ ní jò tí ó fi jò ẹ̀sẹ̀ ni ó wá jò ìmọ̀ níta ló tó omi fọ́nà wọ́n yẹ ìmọ̀ ní òjò kùkù yìí lọ ó wá jò fáá kò fi wọn lọ́wọ́ kí ló jò ẹ̀sẹ̀ bí zina kò kọ́ ní kó wọ́n àdìjẹ́ náà torí pé àwọn àwọn ẹ̀sùn náà wọ́n ní gbogbo tí ìbá ti lọ pápátá tẹ́ gbogbo ẹ̀ta kàkalẹ̀ ka bá ti ní mọ́ ní ìyàn ó ti jò ó ti jò ó ti jò ó ti jò kò wá ju mọ́nà fún ọmọ ẹgbẹ́ kìí ti fi sunu ni gbogbo ẹlùmí wọn bẹ̀rẹ̀ ìmọ̀ẹ́ni rẹ̀ òun náà jòrò sọ́wọ́ bí ìkùkù iná ni a máa ń tó kó omi ìmọ̀ẹ́ni rẹ̀ tó jò mẹ́ kò ju dédé ọmọ náà gúnlọ tó kó mẹ́ ẹ̀sẹ̀ ló bẹ̀rù títa ló jòjù kálákó ló jòjù kálá ẹlẹ́ẹ̀kejì ni ọlọ́run ní ìfojúfò fún ọ mọ̀ wọ́n náà bákan náà èyí tó wọ́n náà náà tó bá yẹ pé kò ṣe ṣírí yóò padà jáde fún òun bẹ́ẹ̀ yóò padà wà ní bá dé zòkòtò ní wá zòkòtò lọ́wọ́ kọjá kókósẹ̀ tí mẹ́rin yẹn ti dínkù tó fi gbé nìyí tó fi wọná tí wàrà tó gbé nìyí bóyá sáfà sọnù so nǹkan ìgbà tí wọ́n wà sẹ́pẹ́ tí àwọn ẹ̀mí àwọn ẹ̀mí wà fẹ́rí ẹjẹ́ wà fẹ́rí kíàmù níbi àwọn ọ̀tá ń gbọ́ mídíà lónìí àwọn nǹkan tó jọ ti ṣẹlẹ̀ kọjá tí ò sì sí mídíà nígbà náà lápòjú ẹni sì àgùkọ́ wà fẹ́ tíra làwọn ẹ̀mọ́ ń dí àfọ́ àti ó fẹ́ lọ tíra yóò ẹ̀rọ àti fotokọ́pì ẹ̀ ẹwà rí the same ibi kan ni wọ́n fa ìlà sí gbogbo kọ́pítẹ̀ máa ń láyé tẹ́bá wo tíra yìí photocopy ni o tíra yìí yóò wá nǹkan báyìí ohun tí ẹsẹ̀ kẹ́bí àfa àti sọ̀rọ̀ tó tako nǹkan yìí ní ìbẹ̀rẹ̀ ẹ̀yìn lẹ́ ọ̀rá sáńdẹ̀ ó sì ó fẹ́ mú kan jáde ló fi sọ yìí ẹ bá mú káàkiri ìpínlẹ̀ kan yìí o ṣé o rọ̀bì àwọn ẹni kú ẹ̀jẹ̀ bídíà ṣírípù ni ṣé o sì bídí àwọn ẹni bídíà ṣírípù ni ẹ máa rò tán ẹ bá kọ́tì ni ẹ̀yin ọmọ tí àfàyẹ bá bọ̀ wọ́n nana kọ́tì lẹ́yìn oṣù wọ́n fún yín lóru ọ̀hán lọ pé ẹni mo sọ ní tìyìn tẹ́lẹ̀ mo sọ ní tìyìn tẹ́lẹ̀ wọ́n fẹ́ kọ́tì ọ̀rọ̀ mi wọ́n lè mú mi bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ti tìyìn pé kọ́lá bọ́lá náà ni pé ẹni tó kò ní bá kọjá kó tẹ̀ ẹni tí ilé rẹ̀ bá jó tó bá jó mọ́nà bó lọ dákọ̀ náà ìjánná ìwà ìjánná ẹ̀ ẹnìkan ti kí n kan jó ní ètò sọ ó dùn mọ́ mi púpọ̀

sábà ti mọ̀ lábàbẹ́lá sábà yìí sọ kò rí bẹ́ẹ̀ sábà yìí sọ kò rí bẹ́ẹ̀. agbóró parí rẹ̀ sí ìjọba kò wá fẹ́ nípa ọ̀rọ̀ kólé àti sọ́lá náà sí àfà bó wá sí ìjọba kọ́mẹ́ntì sẹ́kẹ́tìrì sẹ́kẹ́tìrì kọ́mẹ́ntì lórí ẹ̀ ṣe ẹ̀ lè rí àfà súnlẹ̀ pé yóò wá sọ pé ó kàn sọ pé ìkúnlẹ̀ ò mutlak bẹ́ẹ̀ kó ní halal sẹ́kẹ́tìrì halal ni but tí ó máa ń sọ pé àfà yìí ó sọ báyìí àfà yìí ó sọ báyìí mọ̀fúnmọ̀ àfà lélẹ́yìí mọ̀fúnmọ̀ àfà báyìí kí ni táàgì ti lórí ẹ̀ gẹ́bí bèèrè ya mí ètí mùsùlùmí ọ̀rọ̀ lórí pé ta ló rẹ̀ mú wa náà méjì torí tọ́lọ̀ wọn bí àwa náà kò ní because kò ní ká àfà ní murshid àfà gbọ́dọ̀ lẹ́yìn o bí ò bá lẹ́yìn inú sókò bò tí àfà ti ríyàn yìí kéèyàn lé sí lórí àfà yìí ò ní sọ tó ń ti bẹ́ẹ̀ àfà yìí ó lè ìjọ tó bá ti ń jẹ́ sọ̀rọ̀ Ah, ó ti fi títà àfá mi tí yóò mú ní àfá àmì ẹgbẹ́ àfẹ́ àfá súnà ni ó yẹ fún ẹ̀rí ẹ̀rí ẹ̀rọ tó yóò mú so eléyìí ni bá ti máa lò pẹ̀lú ọ̀rọ̀ àwọn olùmọ̀ òun ló fi yọ kẹ́kẹ́ náà gbìyànjú níwọ̀n bá alágbòtà tàdé yìí tí yóò bá fẹ́ kéwú tẹ̀tẹ̀lẹ̀ àwọn sọ́tún tẹ̀lé tó sọ́kẹ́ lọ kéwú because ẹ dààmú gan á wàhálà tí wàá dé báyìí nìyí èwo la fẹ́ tẹ̀lé òun ló fi yẹ kí pọ́pọ̀lọpọ̀ wa náà gbìyànjú fi náà ẹ̀bọ́ èmi ló tẹ̀lé yí ẹnu padà last week kí ni ẹ̀kọ́ lójú wa lórí ìkan náà àwọn àfáà ni wọ́n ti àfáàkàn ní eh, Ibn Hazim àbí Ibn Hazim Ibn Hazim yìí kẹ́ẹ̀rí òun gán sí ní mazhab ṣẹ́kọ́ mazhab bẹ́ẹ̀ lání mẹ́rin kẹ́ẹ̀rí mọ́ Hazim òun gán ní mazhab tiẹ̀ bí mọ́lì kìdé ní àwọn èèyàn kan hábì tiẹ̀ mọ́ ni Ibn Hazim yìí àáfàá ni tabaláfà lèèyàn pé eh, lápù táà ló lu wa ni o tó bá ti lọ kéwú kọ́lá báyìí pé má ti lọ lọ rí ìgbẹ̀lú kéwú rẹ̀ sí lápè nígbà pé ó lọ kọ́ ìdáǹpé àládà lítẹ́jọ́ ní nǹkan tó tó sẹ́sáàmì lè rí pé ẹ kẹ́kọ̀ọ́ ó fi yé ní sin ìjẹ́ pé ó lè tẹ̀sí pẹ̀lú language àbí kò ní kẹsì pẹ̀lú ẹ̀sìn wọn ò lè fẹ́ dá fọ́rẹ́sì kó dá sí ó wá dídọ́kọ̀ àpá ìwà àwọn mọ́sálásí bàbá àwọn mọ́sálásí ló bá jòkó làbó jòkó ẹ̀gán ní ah, àfà ẹ̀yìn ẹ̀rọ lákà méjì ẹ̀yìn ẹ̀rọ lákà méjì ah, àwọn ẹ̀dí ìṣẹ̀fẹ́ ẹ̀rọ pé ọ̀lá káyìí ó lọ pé ẹni tí bá wọn sọ̀rọ̀ ọ̀nà tí ẹni ọ̀rẹ́ ẹ̀sìn ni àfa àtẹ̀mí ń jẹ́ ẹ́ lórí ádàbò ní pàdìdì wọ́n yẹn lórí ara kàméjì ó tún wá ti jọ́ mi ó fún ọmọ mọ́sálásí tẹ́wọ́ ti kọ́lẹ́jì àbí ó fún àyẹ̀rẹ́ sílẹ̀ ara kàméjì ó bá sálámà tán wọ́n sọ fún pé náà kò ní gẹ̀yẹ́ lẹ́fílà nígbà tó kò lè àtàlàm hádà ẹ̀ irú èmi gẹ́gẹ́ kọ́mọ̀ yìí ẹ máa dàbí àgbàgbà àgbàgbà bí àgbàgbà omi bó ti bẹ̀rẹ̀ sí ní pásà bó ti bẹ̀rẹ̀ ní ẹgbọ́n àwọn ti dàfà bó ti bẹ̀rẹ̀ sí ń kọ́ ìmọ̀ tó kírun yẹn ó wá kọ́ débi pé ó sì kó ṣáájú àwọn èèyàn ó kọ́ ní kó náà fi ní mọ́tà bẹ́ mọ́tà bí tẹ̀lé yìí so nǹkan ibi tá ọ̀rọ̀ bá ti rí báyìí nǹkan dání nǹkan lórí nù because ibi tá ẹgbẹ́ tó lónìí yẹn mọ̀ èèyàn lè rí nǹkan mi lónìí sẹ́lẹ̀kì báyé sọ̀rọ̀ nìdí kí èso rí nǹkan mi lọ́la because kẹ́yìn pẹ́tìlá tuntun dé àlàyé àyàrí ló ń kọ́láyé bí nǹkan tá a máa ń sọ lásìkò àwọn ọba àbá kọjá rẹ̀ ni wọ́n pè ṣé wàhálì ìgbà tó dé àyè ó bá wà fà ó bá wà fà ń lọrin ó bá wà fà gidi àmọ́ gbà tó dé ọ̀pọ̀lọpọ̀ náà fi jẹ́ àfà ní fúù jàlálẹ́rìn ni òun wá gbórí jẹ́ dé àfà àjàbá yìí wọ́n ti gbà láàfà ẹ̀dá bẹ́ẹ̀ ìmọ̀ wọn tó síwájú sí náà ni because àwọn nǹkan táwọn ò ní àǹfààní àti rí nígbà míì àwọn ẹ̀kẹ́ ni lónìí tẹ́lẹ̀tìrìsìn so kí ni ká mẹ́jẹ kó dààmú ọkàn wa pé àgbóyàfà àgbóyàfà ìgbẹ́ta àwọn ọmọ ẹ̀rí wo ni àfà àmú wa kọ́lọ̀kù sàmànà wa so àgbóta wa yìí kẹ́ẹ̀dẹ́ mọ́ ṣẹ̀ sàn kan gbígbọ́ tẹ́lẹ̀tìrìsìn because eré mídíà ní sí àwọn ìrẹ́ ti di àfà ọ wọn wà láàbí àwọn ọmọ ilé kẹ́wù ti di àfà ẹnìkan ní kéwù kan ló wà ó wà ní sáání àlékìdáyì olóṣìkò wàláyé tẹ́ bá bá yúrú ẹ. bí wọ́n tẹ́lẹ̀ wà ní primary five primary five primary ni o kó wá sápò ní iléèwé kó lọ wá bọ́ sí ìgbìní tó wọ́n lè pòfẹ́sọ̀ oyè sèǹkà ó sọ̀rọ̀ báyìí nípa language lágbègbè nìyí tẹ̀kọ́ àbí káfíìsì kì í gómìnà ọ̀rọ̀ kẹ́ni wá ní kẹ́ni wá sẹ́ni pòfẹ́sọ̀ ìwọ́n ti ń ṣe o wẹ́wẹ́ ti ṣe o báyìí báyìí báyìí kọ́ ibi tí wà lábẹ́ lónìí nù because ẹni tẹ́yìn gbọ́rọ̀ rẹ̀ ẹ̀yin ò mọ lẹ́bù rẹ̀ níbi kéwù èyí kan gbọ́ náà èyí kan gbọ́ náà nítorí àsìkò tá a wà yìí wà láyé tó lè ràn án lọ́wọ́ jù wàá gà zàmá ní sùkù kéèyàn ó ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ mi o tí o bá ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tí ń ṣẹṣẹlẹ̀ yìí ó ti kọjá lọ àwọn kan bá lọ pátápátá eléyìí náà kó bá lọ o bọ̀ ti kẹ́lẹ́mọ̀ kẹ́lẹ́ gbà á mọ̀ràn tẹ́ bá ẹni ẹni ọdún tó bá ti sẹ́ẹ̀lì sí káà gbìyànjú tí lóde ń sọ o tẹ́lẹ̀ ti kò sí kẹ́tọ́ fún pẹ́tà ẹ bá ẹgbọ́ kí ni ìwé ìfẹ́kẹ́ ìdààmú pọ̀ ẹ jẹ́ kí n gbọ́ tí tí tí àbí ọlọ́run kẹ́lò mí ìfẹ́ bá ti lè gba fóònù lọ́rẹ̀ báyìí lónìí ìjáfa tán o yes because àwọn míì lónìí yóò kàn lọ ni ó ti rọrùn jù mẹ́ta sẹ́yìn ṣe òun kàdá lóbi ẹ̀rí yóò máa ká ẹ̀yìn tẹ́wọ̀n kìnnìkan ó sọ báyìí tẹ́wọ̀n kìnnìkan yóò máa lágùn ẹ̀rọ bọ̀ṣàlá báṣọ bẹ báṣọ wọlé bẹ àní ó ti sẹ́fù màkà ń sọ lánàá níbi tá a ti sọ yìí tàbá buhari ti two minutes wọ́n tún wá ń rí àwọn ọ̀run àfáà tó sọ nípa

èyí erigiri là wà ṣé kò jí lọ́wọ́ òtẹ́ ti wá sí èmi àti wọn àjọ sòtẹ́ ìjọ náà wọ́n kó tíra lọ́wọ́ ìgbàdàn pàtàkì lọ bí ìyàwó tá lọ lónìí táde ní ìwé àgbọ̀ kó tíra lọ́wọ́ wọ̀nlá àwọn kó tíra lọ́wọ́ mo jẹ́ àdùn méjì yẹn kó lọ́wọ́ ó sì kó di aago mẹ́ta ó sì jí gbàtà wọn jí wọn kà ni o ìmọ̀ bá aago mẹ́ta ni tíra wọn kà tátùbà ti tíra ẹ̀wọ̀n imagine tíra tí yẹn kà láàrin two hours imagine tí wọ́n kàn kàn bí wọ́n kàn sọ̀rọ̀ kan wọ́n kàn kú pápápápápá kú sẹ́gẹ́tì ní sìn so àsùkútà wa ikọ́nà kó tàmà náà wa ni àwọn àfáà mídíà ló pọ̀ jù lónìí ó ti so simple jù ẹlòmí àwọn lápsù mi nígbà lọ́pẹ̀ sáfà mi gbà lẹ́pẹ̀lú lápsù mi èrò ní kí ni yìí èrò ní mọ̀ bá fà láti ti erí òní lápsù wọn yàtọ̀ síra wọn tó bá ní báyìí tó mìnrin rẹ̀ bẹ́lẹ̀ bá ní báyìí tó mìnrin lẹ́yìn so kọ́lọ̀ kó sàmànà wa kó bá ṣe àwùjọ ayé kó bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwùjọ yìí ó ti súnà ó ti ní pọ́blẹ́mù jù lágbòta wáyé tàwọn bíbí à ń bẹ́ ń problem tẹ́lẹ́dìsìn òun ló wá ní agbára ju títà lọ so kọ́lọ̀ kó sàmànà wa so ẹjẹ́ ká mọ́ sọ ọ̀rọ̀ gbọ́ so ká dẹ̀ mọ́ ta ní ẹni tí ń sọ̀rọ̀ ká náà dẹ̀ gbìyànjú nǹkan ìyẹn lè kó pẹ́ o nǹkan àdé àti dá ní àkọ́mù yìí àti dá lẹ̀ àwọn yẹn ti wọlé kéwú tó fẹ́ tó sàkàtì ní wọn kọ́dà tó fi ná ẹmọ ní òkè irú àwọn èyí wọn padà jẹ́ mú darí sínú ilé ni abiyọ́nà ọba lẹ́kẹ́ ọlá mọ́tàbà fáwọn ìwọ̀ ìṣe o alẹ́kùnmọ́ ni máa ti fún ọlọ́ وصلى الله على نبينا محمد وعلى آله وصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته